mo kí ẹ̀yin akẹ́kọ̀ọ́ àti gbogbo aráalé ẹ kú dédé àsìkò yìí orúkọ mi ni ọ̀rẹ́náyà táíwò tósìn olùkọ́ èdè yorùbá yín àkọlé ẹ̀kọ́ òní ni ìjẹyọpọ̀ fáwẹ́lì yorùbá lẹ́ẹ̀kan sí ìjẹyọpọ̀ fáwẹ́lì yorùbá èròǹgbà olùkọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí akẹ́kọ̀ọ́ ní láti lè ìkíní sọ ìtumọ̀ ìjẹyọpọ̀ fáwẹ́lì ní ṣókí ìkejì fi àlàyé sọ ìtumọ̀ bátà ní fí one pẹ̀lú àkànpọ̀ kọ́nsọ́náǹtì fáwẹ́lì kejì nínú sílébù yorùbá pẹ̀lú àpẹẹrẹ. ìkẹta fi àtẹ bátànì jẹyọpọ̀ fáwẹ́lì ṣẹ̀dá ọ̀rọ̀ yorùbá méjì méjì láti inú fáwẹ́lì kọ̀ọ̀kan. a kò lè sọ àsọyé lórí ìjẹyọpọ̀ fáwẹ́lì láì ṣe àtúnyẹ̀wò ṣókí lórí fáwẹ́lì èdè yorùbá àti sílébù. Oríṣi ọ̀nà méjì ni ìró fáwẹ́ẹ̀lì Yorùbá pín sí. Fáwẹ́ẹ̀lì àìrọ́múpé Yorùbá jẹ́ méje, àwọn ni: ìró a, e ẹ́, e, i o, ọ, u, Ìkejì, fáwẹ́ẹ̀lì aránmúpé márùn-ún ló wà: ìró an, ẹn, ín, ọ́n, ún. Lápapọ̀, ìró fáwẹ́ẹ̀lì Yorùbá jẹ́ méjìlá, àwọn ni: ìró a, é, e, ẹ́, e, I o O u á ẹ̀ í ọ̀n àti ń. Sílébù Sílébù jẹ́ ègé ọ̀rọ̀ tí a lè fi èémí àmísóde gbé jáde lẹ́ẹ̀kan ṣoṣo láìsí ìdíwọ́. Bí ọ̀rọ̀ kan bá ní ègé kan, sílébù kan ni ọ̀rọ̀ bẹ́ẹ̀ ní. A lè ní ọ̀rọ̀ onísílébù méjì, mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ. Ní àkótán, gbogbo ọ̀rọ̀ Yorùbá ni a lè pín sí sílébù a lè pín sílébù yorùbá sí apá méjì òdo sílébù àti àpàlà sílébù èyíkéyìí nínú àwọn apá sílébù wọ̀nyí pín sí ìhun sílébù mẹ́ta àwọn ni sílébù tí ó jẹ́ kìkì fáwẹ́lì bí àpẹẹrẹ adé sílébù méjì ni ó ní a dé a àkọ́kọ́ ni fáwẹ́lì tí ó dúró gẹ́gẹ́ bí sílébù. Ihun kejì, sílébù tí ó jẹ́ àkànpọ̀ kọ́nsọ́náǹtì àti fáwẹ́lì bí àpẹẹrẹ sùn, kọ́ńtọ́náǹtì s àti fáwẹ́lì n, lọ, kọ́ńsọ́náǹtì l àti fáwẹ́lì ọ, dé, kọ́ńsọ́náǹtì d àti fáwẹ́lì e. Ihun kẹta, Sílébù tó jẹ́ kìkì kọ́nsọ́náǹtì aránmúpè aṣesílébù méjì ni ìró yìí nínú èdè Yorùbá: ìró n àti m nínú ọ̀rọ̀ bíi bẹ̀m̀bẹ́. Sílébù mẹ́ta ni bẹ̀m̀bẹ́ ní: bẹ́ ń dá dúró gẹ́gẹ́ bíi sílébù àti bẹ́. Àpẹẹrẹ kejì ń bọ̀ ń sílébù ìkíní bọ̀ ní sílébù kejì. Ìjẹyẹpọ̀ fáwẹ́ẹ̀lì ni bí àwọn fáwẹ́lì èdè yorùbá ṣe máa ń bá ara wọn kẹ́gbẹ́ tàbí bá ara wọn ṣiṣẹ́ tàbí rìn papọ̀ nínú ọ̀rọ̀ tàbí ìsọ yorùbá ìjẹyọ̀pọ̀ fáwẹ́lì máa ń wáyé nínú ọ̀rọ̀ onísílẹ́bù méjì tí ìhun rẹ̀ jẹ́ fi1 fáwẹ́lì àkọ́kọ́ pẹ̀lú àkànpọ̀ kọ́nsọ́náǹtì fáwẹ́lì kejì tí ó túmọ̀ sí pé fi àkọ́kọ́ dúró fún dúró fún fáwẹ́lì inú sílẹ́bù àkọ́kọ́ àti ohùn rẹ̀ Kí dúró fún kọ́nsọ́náǹtì inú sílébù kejì, Fi2 dúró fún fáwẹ́ẹ̀lì inú sílébù kejì àti ìhun rẹ̀. Bí àpẹẹrẹ, ilé i ni fáwẹ́ẹ̀lì Fi1 àkọ́kọ́, pẹ̀lú àkànpọ̀ kọ́nsọ́náǹtì fáwẹ́ẹ̀lì kejì li àti a (ilé). Àwọn a ni fáwẹ́ẹ̀lì àkọ́kọ́, pẹ̀lú àkànpọ̀ kọ́nsọ́náǹtì àti fáwẹ́ẹ̀lì wọn (àwọn) ọmọ ọ ní fáwẹ́lì àkọ́kọ́ pẹ̀lú àkànpọ̀ kọ́ńsónáǹtì mí àti ọ ó fún wa ní ọmọ èyí túmọ̀ sí pé tí ọ̀rọ̀ yorùbá bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹyọ fáwẹ́lì v1 ó lójú fáwẹ́lì tí ó lè tẹ̀lé gẹ́gẹ́ bí fáwẹ́lì kejì v2 ṣùgbọ́n kì í ṣe bákan náà pẹ̀lú ọ̀rọ̀ onísílébù méjì tí ìhun rẹ̀ jẹ́ àkànpọ̀ kọ́ńsónáǹtì fáwẹ́lì àti àkànpọ̀ kọ́ńsónáǹtì fáwẹ́lì nínú ọ̀rọ̀ bíi bàbá tọ́lá dìde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ ṣeun, mò ń padà bọ̀. Ẹ káàbọ̀ padà, à ń tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa lórí ìjẹyọpọ̀ fáwẹ̀lì Yorùbá. Bí F1 bá jẹ́ fáwẹ̀lì àkọ́kọ́ nínú ọ̀rọ̀ onísílébù méjì, fáwẹ̀lì kejì F2 lè jẹ́ fáwẹ̀lì àìrọ́múpè a, e, e i, o, o ù tàbí fáwẹ́lì aránmúpè a ẹ e, i, ọ̀n àti ń nínú ọ̀rọ̀ bíi ilá, ìran, ẹmu, ẹ̀yin, àdá, akàn, ọ̀bọ, ọgbọ́n, owó, ohùn, obì, orin, èso, àti èyí. Àkíyèsí pàtàkì ni pé fáwẹ́ẹ̀lì àìrọ́múpè u àti gbogbo fáwẹ́ẹ̀lì aránmúpè Yorùbá a ẹ i ọn àti un kì í bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nínú èdè Yorùbá àjùmọ̀lò àyàfi nínú ẹ̀ka èdè ni wọ́n ti lè jẹyọ. A kò lè rí ọ̀rọ̀ báyìí nínú èdè Yorùbá èbà èyẹn ulé iyìn òbọ òhẹn èran ụkpọ, ade, anye, ùsùn, ụ̀shù, aáyán, ńkẹ́, ẹ̀ẹ̀kan. Àkíyèsí mìíràn ni pé a lè rí fáwẹ́ẹ̀lì méjì tàbí mẹ́ta tó tẹ̀lé ara wọn tààrà nínú ọ̀rọ̀ kan náà bíi àárọ̀ áá méjì ló bẹ̀rẹ̀, a lè rí olóore ó méjì àárín wọn tẹ̀léra wọn, a lè rí èébú é méjì àkọ́kọ́, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n a kò lè rí ìṣùpọ̀ kọ́nsọ́náǹtì méjì kó tẹ̀léra wọn tààrà nínú èdè Yorùbá tó jẹ́ nínú èdè Yorùbá àyàfi nínú èdè Gẹ̀ẹ́sì nínú ọ̀rọ̀ bíi class, grammar, stash. Àwọn èyí tí a lè rí nínú èdè Yorùbá ni kíláàsì Há méjì àárín tẹ̀léra wọn, a lè rí gírámà àti sítáàṣì. Bákan náà, kọ́ńsónáǹtì kìí gbẹ̀yìn ọ̀rọ̀ nínú èdè Yorùbá bíi èdè Gẹ̀ẹ́sì tàbí èdè àyálò mìíràn. Kàkà bẹ́ẹ̀, a máa ń fi fáwẹ́ẹ̀lì kún un lẹ́yìn kí ó lè dún bí ọ̀rọ̀ Yorùbá. Bí àpẹẹrẹ, bank ní èdè Gẹ̀ẹ́sì yóò di báǹkì, -y ló gbẹ̀yìn ẹ̀. Milk nínú èdè Gẹ̀ẹ́sì yóò di mílíkì (ìró e ni ó gbẹ̀yìn "kí"), form nínú èdè Gẹ̀ẹ́sì yóò di fọ́ọ̀mù (ọ̀ méjì tẹ̀léra wọn), àtẹ bátà ni ìjẹyọpọ̀ fáwẹ́ẹ̀lì Yorùbá. Nínú àtẹ yìí, àmì ìròpọ̀ ó dúró fún àwọn fáwẹ́ẹ̀lì tó lè jẹyọ papọ̀, àmì òdo dúró fún àwọn fáwẹ́ẹ̀lì tí kò lè jẹyọ papọ̀ ẹ ṣe àyẹ̀wò àtẹ tí a fi hàn yìí ní fínífíní lẹ́ẹ̀kan sí i gbogbo fáwẹ́ẹ̀lì aránmúpè wọ̀nyí a ẹ i ọn àti hun fáwẹ́ẹ̀lì àìránmúpè u kì í bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nínú èdè Yorùbá. àtúpalẹ̀ bátànì ìjẹyọpọ̀ òkè yìí pẹ̀lú àpẹẹrẹ ọ̀rọ̀ Yorùbá. àkọ́kọ́ number one T fi one a bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yorùbá tí àkànpọ̀ kọ́ńsónáǹtì àti fáwẹ́lì kejì bá tẹ̀lé e gbogbo àwọn fáwẹ́lì wọ̀nyí ni ó lè jẹyọ papọ̀ bíi kọ́ńsónáǹtì fáwẹ́lì kejì àyàfi fáwẹ́lì ẹ́ àyàfi fáwẹ́lì aránmúpè ẹ́ nìkan ni kò lè jẹyọ bí àpẹẹrẹ a lè rí ọ̀rọ̀ bíi ajá Adé àwẹ̀n Ani, Aro, aṣọ Adu, àdán akin àgbọ̀n àrùn àkíyèsí um Fáwẹ́lì aránmúpe um nìkan ni kò lè bá rìn papọ̀, nítorí náà a kò lè rí ọ̀rọ̀ bí abẹ́ um ẹ ṣeun ẹ kú ìfaradà mò ń padà bọ̀. ẹ káàbọ̀ padà à ń tẹ̀síwájú nínú fáwẹ́lì yorùbá tó lè jẹyọ papọ̀ tẹ̀lé ara wọn ìkejì tí fáwẹ́lì a bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yorùbá tí àpapọ̀ kọ́nsọ́nàǹtì fáwẹ́lì kejì bá tẹ̀lé e àwọn fáwẹ́lì tó lè jẹyọ papọ̀ tẹ̀lé e ni ìró e i o u in nínú ọ̀rọ̀ bíi ewé, etí, ejò, èṣù, egbin. Àkíyèsí: Àwọn fáwẹ́ẹ̀lì tí kò lè dúró ní ipò kọ́nsọ́náǹtì fáwẹ́ẹ̀lì kejì ni ìró a, ẹ, ọ, án, ẹn àti ún. Èyí ni pé a kò lè rí ọ̀rọ̀ bíi èbà, ètàn, èèrọ, èèyàn, ètàn ìkẹta tí fáwẹ́lì ẹ e bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí àpapọ̀ kọ́ńsónáǹtì fáwẹ́lì kejì bá tẹ̀lé e àwọn fáwẹ́lì tó lè jẹyọ papọ̀ tẹ̀lé e ni ìró a ẹ e, i ọ u a i ọ́n àti ń nínú ọ̀rọ̀ bíi ẹ̀bà ẹ̀jẹ̀ ẹní ẹ̀kọ́ ẹ̀wù ẹ̀gàn ẹ̀rín ẹkún àkíyèsí fáwẹ́lì e. Eh, o àti n e kò lè jẹyọ papọ̀ tẹ̀lé e gẹ́gẹ́ bí kọ́ńsónáǹtì fáwẹ́lì kejì a kò lè rí ọ̀rọ̀ bí ẹté ẹwé ẹyẹn ìkẹrin tí fáwẹ́lì i bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bíi fáwẹ́lì àkọ́kọ́ kò sí èyíkéyìí nínú fáwẹ́lì yòókù tí kò lè jẹyọ tẹ̀lé e bí kọ́ńsónáǹtì fáwẹ́lì kejì yálà fáwẹ́lì àìránmúpè tàbí fáwẹ́lì aránpè nínú ọ̀rọ̀ Yorùbá bíi ìyá ìwé ilẹ̀ igi ipò ìtọ̀ ìlú iyán iwin ìyẹn ìbọn ìkùn. Tí fáwẹ́lì àkọ́kọ́ ó bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀, tí àpapọ̀ kọ́nsọ́náǹtì fáwẹ́lì kejì bá tẹ̀lé e, àwọn fáwẹ́lì tó lè jẹyọ papọ̀ tẹ̀lé e ni ìró e, i o u, i ń nínú ọ̀rọ̀ bíi òkè orí olú owó òfin oyún. àkíyèsí: àwọn fáwẹ́lì tí kò lè bá fáwẹ́lì ó rìn papọ̀ ní ìró a ẹ́ ọ́ ọ́n ẹn àti ọ̀n a kò lè rí ọ̀rọ̀ bíi ọ ọbẹ̀ ọkà òótọ́ òfàn òwẹ̀n àti ọ̀ṣun. ìkẹfà tí fáwẹ́lì "ọ" bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yorùbá tí àpapọ̀ kọ́ńsónáǹtì fáwẹ́lì kejì bá tẹ̀lé e àwọn fáwẹ́lì tó lè jẹyọ tẹ̀lé e ni ìró a ẹ i o a i ọ àti u nínú ọ̀rọ̀ bíi ọ̀gá ọ̀lẹ ọtí ọ̀bọ ọkàn ọgbọ́n ọ̀run ọ̀kín àkíyèsí àwọn fáwẹ́lì tí kò lè jẹyọ tẹ̀lé fáwẹ́lì ọ gẹ́gẹ́ bí kọ́nsọ́náǹtì fáwẹ́lì kejì ni ìró e o u àti ẹ e. a kò lè rí ọ̀rọ̀ bí ọ̀tẹ̀ ọ̀wọ̀ ọ̀yẹn ọ̀dù àkíyèsí pàtàkì fáwẹ́lì aránmúpè u àti gbogbo fáwẹ́lì aránmúpè an ẹ e, in ọ́n àti un kò lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nínú èdè Yorùbá èyí túmọ̀ sí pé nínú bátà ní ìjẹyọpọ̀ oríṣi ìró fáwẹ́lì méjèèjì fáwẹ́lì àìránmúpè (u) àti gbogbo fáwẹ́lì aránmúpè (a e ẹ e, i o u) dọ́gba papọ̀. Bí àpẹẹrẹ, a kò lè rí irú àwọn ọ̀rọ̀ wọ̀nyí nínú èdè Yorùbá: ùlú uṣu ńṣẹ́ oǹwo ẹntì an àti útì. Ó ṣeé ṣe kí irú àwọn ọ̀rọ̀ wọ̀nyí jẹyọ nínú ẹ̀ka-èdè tàbí èdè àdúgbò ṣùgbọ́n kò bá àjùmọ̀n èdè Yorùbá mu. Bákan náà, tí a bá wo àtẹ bátànì jẹyọpọ̀ fáwẹ́ẹ̀lì dáradára, tí fáwẹ́ẹ̀lì a àti o bá jẹ́ fáwẹ́ẹ̀lì àkọ́kọ́, a ó rí i pé iye fáwẹ́ẹ̀lì kan náà ni ó lè jẹyọ papọ̀ tẹ̀lé fáwẹ́ẹ̀lì méjèèjì bí tí kọ́nsọ́náǹtì fáwẹ́ẹ̀lì kejì bá jẹ́ ìró e, o, u àti ń àwọn fáwẹ́lì tí kò lè jẹyọ tẹ̀lé wọn ni tí kò lè jẹyọ tẹ̀lé ìró fáwẹ́lì a àti o ni fáwẹ́lì a ẹ ọ́n á àti ọ́n ẹ ṣeun ẹ kú ìfarabalẹ̀ a ó máa pàdé láyọ̀.